وأشهد أن لا إله إلا الله وحده الملك الحق المبين وأشهد أن نبينا محمدا عبده ورسوله وصفيه من خلقه بلغ ربه أمته على المحجة البيضاء ليلها كنهارها لا يزيد عنها إلا آمن صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله يقول عز من قائل يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا عباد الله دبل oníkàlùkù nínú wa ìdí tó kà á sáà ń tẹ́tẹ́ islam sáà ń tẹ́ kékeré onáni kó kálukú nínú wa láti wá lẹ́nà òtítẹ́ nìkan nínú wa tó wù láti wà náà ó ṣẹlẹ̀ lẹ́yìn àlejò Muhammad sọlọ lọ́wọ́ àlejò àlùfẹ́lẹ́ sọ́nà ní ìran pápá nínú àwọn sàhábà ọ̀ràn wọn lọ sẹ́ka lábẹ́ ìjà síwájú ọ̀kan nínú wa àlejò sọlọ lọ́wọ́ àlejò tó máa tó fún wa kí ẹ máa gbọ́dọ̀ sílẹ̀ lórí gbogbo tó bá ti sáyé láti bọ́yọ̀ ẹ̀fẹ́ tàbí ẹ̀fẹ́ ní ìgbà tí wọ́n rìn jìnnà díẹ̀ arákùnrin onígbà tó nígbà lọ́kọ́ lọ sẹ́gi wa wọ́n ti sẹ́gi nígbà tó sẹ́gi náà onígbà wọn dáná sí i ní ìgbà tí iná tó iná kẹ́ onígbà lọ́kọ́ wọn kọ́ bẹ̀rẹ̀ sí ní kó sínú náà lọ́kọ̀ wọn ìbánu ìṣòro lọ́wọ́ àdúgbò ó ti sọ fún wa kí wọ́n gbọ́rọ̀ tó lẹ́nu lórí gbogbo tó ń bá ti pa ọ́ láti gbẹ́yà wọ́n fẹ́ tàbí wọn fẹ́. báyìí lẹ́yìn táwọn èèyàn tó tó kú fẹ́ ẹ̀rù wọn bẹ̀rẹ̀ sí ní kó sínú náà àwọn ẹni tó dàgbà láàrin wọn ni wọn dàrú pé á ọ ẹmẹ́tì bẹ̀rẹ̀ sí ní kó sínú náà yìí lódodo adébùtòmùlá àdùsílẹ̀ lóní ká gbọ́rọ̀ sílẹ̀ lórí gbogbo tó bá ti pa á lẹ́sẹ̀ gbọ́yà fẹ́ tẹ̀lá ṣùgbọ́n ẹni kára yẹn láti lọ́ọ́ béèrè lọ́dọ̀ àdébùtòmùlá àdùsílẹ̀ pé tó ti pa á lẹ́sẹ̀ tí àti nánà tó bá ní ká kó rẹ̀ ẹni tó ń lọ́wọ́ náà sọ̀rọ̀ wá lọ́wọ́ tẹ́lẹ̀ anábì sọ fún mi pé sẹ́ẹ̀bì bẹ̀rẹ̀ sí ní kó sínú ó làbí sí ní kó sínú oníṣẹ́ bá fi kó sínú ẹ̀yìn ìjáde nínú rẹ̀ láìláì إنما الطاعة بالمعروف أو ولو ضرب من الله أيقني ضرب من الله tí o ní mú ní takùtọ̀ lọ. torí ìyẹlẹ apákan nínú àwọn ọ̀tá sáájú kótó ní kọ́rin wọ́n ní tẹ̀lé lórí kámẹ́ bá wọn láti tẹ̀lé tẹ̀lé lọ Muhammad sọ̀rọ̀ bá wà lọ́wọ́ dájú ẹ má jẹ́ wẹ̀ kí ló ní tó fi ṣe Islam ètì rẹ náà ní ṣe Islam mi láti wá àjẹ́nà ní ìṣẹ́ láti wá tó bá lọ́wọ́ lọ́wọ́ àjẹ́nà ọgbà pọ̀ àjẹ́nà ilé ìkẹ́ni àjẹ́nà òun náà ni tí gbogbo àwọn ẹni tó ń bá bá. táwa lẹni náà tó ṣe é pé ipò tiẹ̀ ló kéré jù nínú àdéjẹ́kù tó bá ti lọ́la àṣeyà títí wọn bá fẹ́ pé ipò yẹn kéré ó kéré jọjọ nínú àdéjẹ́kù tó dàbí ká pé èèyàn dálákà jù nílẹ̀ ayé mi àbí ìyàtọ̀ mi láàbù mi. ọwọ́ nínú ìgbà wọ́ọ̀rọ̀ lábẹ́ ọ̀dọ̀ àṣeyọ̀ ìdùnnú ìjọba rọ́bì ọlọ́ọ̀rọ̀ أن رسول الله صلى الله عليه وآله وسلم قال سأل موسى ربه ما أدنى أهل الجنة منزلة ونعم محمد صلى الله عليه وآله وسلم ولا نبي موسى ومع عمران عليه السلام وفي يوم على ذلك ونعم الله تعالى نعم من أمر الجنة tí ó kéré jù ní kò tààlà ni tí ó kéré jù ní kò nínú àwọn àjẹ ọlọ́run bá wá dáhùn ọlọ́run ìwọ ọlọ́dún lọ yẹ kí o máa bẹ̀rẹ̀ ẹni tó bọ̀ nílẹ̀ ẹ̀fẹ̀lẹ̀ jẹ́nẹ́ jẹ́nẹ́ òun náà lọ́rọ́kùnrin kan tó ti pé wọ́n mọ̀ wá lẹ́yìn ìgbà tí wọ́n bá ti mú àwọn àjẹ náà wà jẹ́nà lòun ti tẹ̀ wọ́n ti wọ́n mọ̀ وعطر ادخل الجنة والجنة فيقول أرقني يا هذا وإليك أي رب يقولوا لنا كيف وقد نزل الناس منازلهم كني كيف يقولون لهم بيت يقولون يا بابا بابا كني كيف يقولون لهم وأخذوا مؤخذاتهم lẹ́yìn táwọn èèyàn ti gba gbogbo tí wọ́n mú wọ́n ti gba gbogbo tó fẹ́ fún wa kí ni kébì ń lọ ọmọlá lulẹ̀ mọ́ tọ́yọ̀ kọ́ọ̀lù lẹ́ wọ́n wá dá lóyún pé ọtọ́ ń bọ́ ayé kúrò lẹ́kẹ́ mẹ́tìlú mọ́lùkì mẹ́lìkì mẹ́mọ́lùkì dúníyà ìjọ wa ti ọlọ́run bí tọ́yọ̀ ń ṣe ká nírú dúkìá ọ̀kan nínú àwọn ọba adé ayé bí yéésà àwọn olùsí ọba o yéésà àwọn ọba aláìní o yéésì àwọn ìdókòlẹ̀ sí ọba tó lẹ́kọ̀ọ́ àwọn náà wọ́n ń tẹ́wọ́ láti gbà lọ́wọ́ mẹ̀kúnnù ni yéésì àwọn ọba tó ti pé wọ́n máa ń sọ palẹ̀ lọ́dọ̀ sí wọn ni àwọn ìgbèrú ẹnìkan láàbí sí wọn yéésì àwọn ọba tó jẹ́ pé pàápàá náà sọ̀rọ̀ burúkú làwọn olùkọ́ lóṣù làwọn náà àláwọn ọba tó ní tí wọ́n ní tí ọlá wọn ti pọ̀ tí ọyọ́ ní bí káfọ́ nírú nǹkan ní ọ̀kan nínú àwọn ọba adé ayé mi fẹ́yẹ kó lọ́rí ẹrú ọlọ́run káyọ̀ padà pé bẹ́ẹ̀ ni mo yọ lọ sí ìwọ náà bá pé olùkọ́ ní ọ̀kan nínú àwọn ọba adé ayé lẹ́sìn rọ́rí ètò mo yọ lọ sí ìwé olùwà lẹ́dà fẹ́yẹ kó ọlọ́run bá wà dá ike lẹ́kẹ̀dẹ́rì wàmísìlóhó wàmísìlóhó wàmísìlóhó wàmísìló àwọn ọmọ ìwẹ̀. àtiwẹ̀ àtiwẹ̀ àtiwẹ̀ ọlọ́run bá sọ fún bẹ́ẹ̀. nígbà tó bá wá dé orí ẹlẹ́karùn-ún bí àwọn fún ọ nírú ẹ̀ àti irú ẹ̀ àti irú ẹ̀ àti irú ẹ̀ àti irú ẹ̀ ní ìgbà tó bá dórí ẹlẹ́karùn-ún lónà wà á dáhùn pé rọ́bì tó rọ́bù mọ́yọ́nú sí ìrọ̀lú ẹlẹ́dàá mi. ìyẹn ni pé ìlọ́pọ̀ oorun tí ọba ilé ayé tó lówó tó lọ́lá tó ní dúkìá tó ní ìlọ́pọ̀ oorun rẹ̀ lọ́nà márùn-ún yọ àtúnṣe rọ́bì aláìní jùlọ lálẹ́ jẹ́ náà sọ pé mo yọ́nú sí rọ́ọ̀bù mo yọ́nú sí rẹ̀ olúwa ẹlẹ́dàá pẹ́yọ́kù ọlọ́run bá wa dá lóhùn pé hàdà lẹ́k wà á ṣọ̀rọ̀ tó ẹ̀mtẹ́lẹ̀ ọ̀fun alẹ́lẹ́yìí ìyẹn ni pé lọ́nà márùn-ún àti ìlọ́pọ̀ orú rẹ̀ lọ́nà mẹ́wàá àti irú rẹ̀ mi àkùnfọ̀n tí márùn-ún tó bá kún mẹ́wàá di mẹ́ẹ̀ẹ́dógún irú rẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún. ولك ما اشتهت نفسك وقنتني رسم في أفوى ولذت عينك وقنتي اسم الدمين جوري أفوى فيقول رضيت رب يا ما أدعك ما ينسي إلى أولوى لدعنا الجنة بقى àti gbogbo làlà kókó fẹfẹ wa gbogbo ńdọgbọn dọgbọn eléyìí tó ṣe wípé kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ nínú wa kóró ti ṣe tọ́lọ́ nípa nǹkan lé ayé tà lé tọ́pọ̀lọpọ̀ sì lé títí títí tí wọn ò bá eléyìí báyìí wàhálà tẹsẹ nídìí rẹ̀ tó fìtínà tẹ́ǹtà lórí rẹ̀ ọyẹ ká ti jẹ́ pé a mú wálẹ̀ a sì wá ọ̀nà láti wá bá ṣe rí alqiyama nítorí pé alqiyama torí yẹn ọgbà tí wọ́n ti ṣe lérò lọ. alẹ́ ni tí ó kéré jù nípò ẹni tí ò ní ní tí ò ní ní tó àwọn míì nínú àlùjẹ́nà ìlànà Nabi sallallahu alaihi wa ló ń ròyìn fún wa pànàbí Musa alayhi ó ń bi ọlọ́run léèrè nípa rẹ̀ ọlọ́run fún ní ntọ́pọ̀ tó ti nínú àwọn ọba ilé nílọ nígbà Musa yóò tún wá béèrè pé wọ́n ọlọ́run ọba mi. fàáhìlẹ̀ ọ̀hún mẹ́ńdẹ́lẹ́ adékú tó bá rí rẹ̀ ẹ sọ fún mi nípa ẹni tí kpó rẹ̀ ọ̀gá jù nínú àlùjẹ́nà tó bá jẹ́ pé ẹni tí kpó rẹ̀ tí ó kéré jù láwì lọ́rọ̀ rẹ̀ dá àjọjọ yìí tá a bá wò sí kò wà nílé ayé lọ́rọ̀ rẹ̀ gba púpọ̀ yìí tá a bá wò bá ṣe táwọn náà nílé ayé báwo wá ní ipò ẹni tó ga jù lálùjáná ó ti rí kọlọmọsí àlùjáná lè wọ wa ọlọ́run bá wa dá ike olè ìkẹlẹlẹ iná ọ̀rọ̀ àwọn eléyìí gan-an alẹni tí mo gbà lérò fún àlùjáná àwọn ẹni tí kò wọn ga jù. wọ́rọ̀ sukẹrọ mẹtẹkùn bíyẹdẹ àpọ́nlé tí wọ́n rí nínú àlùjáná èmi fúnra mi ni mo fi ọwọ́ mi fi lọ igi rẹ̀ ọlọ́run ọba fúnra ara rẹ̀ lọ́lọ́ igi àpọ́nlé tí ọmọ àlùjẹ́nà tí ó bá pàdé nínú àlùjẹ́nà ẹni tí ó ga jù nípò nínú wa. kò sì sí àpọ́nlé tí ó jẹ́ pé ọlọ́run ọba ló fi ọwọ́ rẹ̀ alápọ́nlé ló fi lọ́ igi rẹ̀ àyàfi kí àpọ́nlé yìí kó bu ayàtayọ̀ sí sọ. ọlọ́run á ní wàhátẹ́mtọ́ àlẹ́ ìhà mo àgbè pamọ́ mo gbé pamọ́ èmi ni mo fọwọ́ ara mi lọ igi rẹ̀ mo wá gbé pamọ́. falam tara aynun ojú kan ò rírí ojú kan ò rí àpọ́nlé yìí kò rírí walam tasma'a udhunun etí kan ò sì gbọ́ etí kan ò gbọ́ nípa rẹ̀ walam yakhtur ala qalbi bashar kọ́dà kọ́sọ́sí ọkàn èèyàn irú bíi àpọ́nlé àgbéga eléyìí táwọn ẹni tó ga nípò jù lálùjẹ́nu tí wọ́n bára ọ̀l anábì sallallahu alaihi wa sallam wá sọ pé wa misdaquhu fi kitabillahi azza wa jalla ní ti ń jẹ́rìí tó dodo eléyìí ó sì ń bẹ nínú al-Qur'an tí ó lọ ọlọ́run ọba tó ga tó gbangba ọlọ́run ọba sọ pé fala ta'lamu nafsun ma ukhfiya lahum min qurrati a'yun. kò sí ẹ̀mí kan tọ́mọ tọ́lọ́mọ bá gbé pamọ́ fún àwọn ọmọ àlìjẹ́nì nínú tí máa mú kójú èèyàn òtútù kò sí ẹ̀mí kan tọ́mọ nípa rẹ̀ ọlọ́mọ bá nìkan náà lọ́mọ nípa rẹ̀ bó ti ṣe dáa tó. torí ẹ̀ àdékùn àlìjẹ́nì àtàwọn ẹni tó ga nípò jù ẹnìkan ò rírí ò gbọ́ nípa rẹ̀ kò tiẹ̀ sọ́sọ́ kan rí bá kọ́ wọ́n fi ẹ̀kọ́ ńlá kọ́ wa wọ́n ní ká máa tọrọ aljanna èyí tá a sì máa tọrọ nínú ẹ̀ lè tọ́ ga jù nínú ẹ̀ ìyẹn jannatul firdaus nítorí pé jannatul firdaus yìí báyìí òun náà lè tó ga jù nínú aljanna àti rẹ̀ ní àwọn akérèmọ́bù odò tí ń bẹ nínú aljanna ẹni wọ́n ti àti bẹ̀ ẹni àwọn akérèmọ́bù odò aljanna ti sùn tẹ́ẹ̀rọ atọ́rọ aljanna. Jannatul Firdaus ní kẹ́ máa tọrọ ń ló ga jù nínú àwọn ọgbà àlùjánnà. ọwọ́ nínú ẹgbàá eléyìí wọ́n jẹ́ ẹgbàá wa kan eléyìí tí ìmáàmù Muslim tó gbé jáde nínú sàhíhì rẹ̀. ọwọ́ wa nínú ẹgbàá wa mi eléyìí tí Bukhari àti Muslim tí wọ́n ti gbé jáde nípa ààyè ẹni tó kéré jù nípò nínú àlùjánnà. anábì sallallahu alaihi wa sallam wọn lọ́lọ́run wa sọ wípé ní ìwà tí ń sọ pé ó tún gbarú ẹ̀ ó tún gbarú ẹ̀ ó tún gbarú ẹ̀ ó tún gbarú ẹ̀ tó náà ti dáhùn tó sọ pé rọ́bì tó rọ́bù mọ yọnu sí ìrè olúwa ẹlẹ́dàá mi ọlọ́run lọ́wọ́ á dáhùn pé sẹ́yìn nàlẹ́kẹ́ mẹ́tìlẹ́ dóníyà wà á ṣọ̀rọ̀tà ẹ̀mtàrí ha dájúdájú èmi ọlọ́run ọba máa fún ẹ ní ìrúlé ayé. àti irú rẹ̀ mẹ́wàá mi subhanallah ẹni tí ò ní jù gbogbo ilé ayé ọmọ pàdúgbò tó ń gbé kìí ṣe gbogbo àdúgbò yẹn nìwọ́n ni kìí gbogbo títì ibi tí lè yín wà ni ó gbogbo ilé tó wà ní títì tí rẹ wà ni rẹ nìkan lọ dání ó tún wá wọnú ilé. ó tún fara pamọ́ wọn àmọ́ ibi tó sá pamọ́ sí níbi tí lè rẹ́ tẹ̀lé nílé ayé ń bí àti rọ́ọ̀nì tí ọ̀la sẹ́ni lẹ́gbẹ̀ẹ́ alìjẹ́nà sẹ́ni tọ́lọ́ wọn bàbá ṣe lọ́mọ alìjẹ́nà kọ́lọ́ wọn ṣe lé wọ̀ wá ẹni tó yẹ aláìní jù lálìjẹ́nà rẹ̀ á fún ọ ní irú ilé ayé àti irú rẹ̀ mẹ́wàá mi subhanallah òbílẹ̀ ayé ti ṣe tó òbílẹ̀ ayé ti ṣe pọ̀ tó tó lẹ́yìn ti ṣe pé alìjẹ́nà ọkọ̀ já gbogbo bó ń ṣe ń rò. ẹnìkan á ní nbọ lọ́wọ́ nbọ ni wọ́n gán wà fún tó bí nbọ lọ́wọ́ wà fún tó bí wọ́n tọ́ ọ̀mára rẹ tọ́ a sọ pé ntọ́ pamọ́ tọ́ ọba ti rí kò sí ajẹ́ pé sàmì ó tiẹ̀ ẹ̀rí náà nílé sàmì tó onítọ́ ti rí ọ̀gbá gbọ̀n sàmì pé ó rẹ kó sì náà ni. tọ́ba ti rí pé ọjọ́ òun kíákíá ni ọmọ wa rẹ̀ tẹ̀lé ìjábọ̀ ti ṣe jẹ́ ẹni tó kéré jù nípò nínú ọmọ alìjẹ́nà òun lẹni tí ó ní irú ayé àti irú rẹ̀ mẹ́wàá mi torí ẹ̀ olùsí wa ń bẹ ní alìjẹ́nà kò sí àwọn aláìní nù lálìjẹ́nà àwọn wa ní lọ tí ó ga jù lọ ń ah, ipò tí ga púpọ̀ torí àlùjẹ́nà yìí ìpele lórí ìpele lórí ìpele lórí ìpele làlùjẹ́nà èyí tó ga jù nínú gbogbo àlùjẹ́nà eléyìí ti bẹ olè ti bẹ lókè nítòsí àgọ́ ọlọ́ọ̀lọ́run ọba wa eléyìí tí àgọ́ ọlọ́ọ̀lọ́run ọba wa tó jẹ́ àjà fún ìyẹn Jannatul Firdaus ó lọ́gàjù nínú àlùjẹ́nà torí ẹ̀ àlùjẹ́nà yẹn wàá gbọ́ngbà kan tọ́lọ̀ ọ̀rọ̀ ní jannatul khuld wàá gbọ́ngbà kan tọ́lọ̀ ní jannatun na'im àlùjẹ́nà náà ní gbogbo ẹ̀ ṣùgbọ́n apá kan ọ̀kan nínú rẹ̀ ó wà lórí ọ̀kan ó wà lórí ọ̀kan ó wà lórí ọ̀kan ohun tó sì yẹ lé ìkẹ́nu kọjá pé òkè lókè òkè lókè òkè lókè òkè lókè ni ètò wà lókè jù òun ìgbádùn rẹ̀ pọ̀ jù. yàtọ̀ sílé ìyà ìsàlẹ̀ sísàlẹ̀ ìsàlẹ̀ sísàlẹ̀ ìsàlẹ̀ sísàlẹ̀ ètí ó burú jù nínú yà ètí ó burú jù níyà nínú ẹ̀ lèyí tó wà nísàlẹ̀ àwọn àsàlẹ̀ kọlọmọsí wa lọ máa dá àlùjáná lọ gbọ́n yẹn sọ́tọ́ká wa àbí ọ̀tọ́ká wa ọ̀tọ̀ sọ́tọ́ká ṣiṣẹ́ nítorí àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ sọ́ra ẹ̀yàn ní ká gbìyànjú láti jọ́ kan nínú ẹni tí ó wọ̀ ọ̀bẹ̀ ni torí pé ara ti wọ ọ̀ràn náà kọ́lá ọmọ sí wa lọ́ máa kọ́dà ẹnu wọ ọ̀ka kékin ní iná wò á iná ayé gan apá ọ̀ka sí wa lọ́ máa ọwọ́ awa nínú hadith anabi sallallahu sallam níbi tí wọ́n wa. nítorí pé ń jọ gbé ndàlùkè yánu inú kéèyàn jẹni tó rí tíkẹ́ẹ̀tì tí ẹ gbà lọ sálù jẹ́nà àbí kó sì jẹni tí ó gba tíkẹ́ẹ̀tì tí ẹ lọ sí iná. àwọn ọmọ aná àwọn náà láwọn ẹni tí ó gbà jù àwọn náà láwọn ẹni tí ó kéré jù ẹni tí ó gbà nínú àwọn ọmọ aná ó náà làwọn ẹni tó ṣe é àwọn pa nǹkan míì papọ̀ mọ́lọ́ nínú ìjọsìn wọ́n gbélé ayé ṣe kèfèrí wọ́n sì kú lórí ìṣe kèfèrí wọ́n gbélé ayé ṣẹbọ sọ́lọ̀ wọ́n sì kú lórí ìṣẹbọ sọ́lọ̀ àwọn eléyìí ni wọ́n gbà jù ní ìyà nínú náà jahannam kọ́lọ̀ wọn bá kọ́mọ́sá wa lọ́ máa ọwọ́ nínú hadith eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ anabi sallallahu alaihi wa sallam wípé ọrùn kan jáde. láti inú náà tó bá gbẹ̀ndẹ̀ àlùkìyà ọrùn yìí yóò ní ẹnu yóò ní etí yóò ní ahọ́n yóò sì lẹ́yìn jú yóò máa bá àwọn èèyàn sọ̀rọ̀ wípé àsèmi àdámi nítorí àwọn ẹni tó ṣẹbọ sọ́lọ̀ àsèmi àdámi lèkólè kẹsàárìn àní fún gbogbo àwọn alágídí àdámi. gbogbo mùnásìkì iná ni ọmọ sọba àwọn torí ẹ mara wọn àwọn náà ti rí pé táwọn mú nọ́mbà rẹ mu kò sí wàhálà wọn gba ibi wọn yàn láàyò wọn gba ibẹ̀ jókòó ni kọlọ n'iya sáwà tọ iná yẹn nínú àwọn ẹni tí ó ga jahannam òun wọ́n ṣe kèfèrí sọ́lọ́ wọ́n kọ̀ láti gbé ẹ̀sìn Islam títí tí wọ́n fi filẹ̀ ayé sílẹ̀ wọ́n sì gbọ́ nípa rẹ̀ àwọn nìyà wọn pọ̀ jù àwọn ẹni tí àwọn ó tún pọ̀ jù bí àwọn mùnàfẹ́fẹ́ tọ́lọ́ sọ pé innal munafiqina fi darkil asfali minan nar àwọn mùnàfẹ́fẹ́ àwọn máa bẹ ní ìpele ìsàlẹ̀sàlẹ̀ nínú ọ̀gbun náà ọlọ́mọ sì wá bẹ́ẹ̀. bákan náà nínú àwọn ẹni tó tún pọ̀ jù níyà nínú náà ọ̀nà ní Fíráúnà àtàwọn èèyàn rẹ̀ Hámánà Kọ́rúnà àti gbogbo àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n ti kọ́tọ́ lọ tí wọ́n takùtà nàbì Musa alayhi salam. النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب إنا iná ni wọ́n máa fi ra wọn lára lóru àti ní ọ̀sán títí tí ìwà àtijọ́ gbé ní alqiyam ìyẹn ni pé láti sin lọ àwọn fi ra wọ́n ti ń jẹ ìyá náà báyìí nínú àyè tí wọ́n wà tó bá àtijọ́ gbé ní alqiyam ọlọ́wọ́ aṣọ ìpè ẹ kó àwọn èèyàn fi ra àwọn ẹ kó wọn sínú ìyà eléyìí tó le jù wọ́n kó àwọn rẹ̀ bẹ́ẹ̀. òun máa wá wòran òun náà ti síwájú nítorí pé tí wọ́n bá kó àwọn ẹni tó tẹ̀lé sínú ọ̀nà ajẹ́pọ̀ǹgà alára ń kọ́ bàbá àṣàlẹ̀ nù ẹnìkan á ní òkè kí wọ́n bá ti wọ́ ná kó wọ́n wọ èyí tí àbí òye tí ò le jù ewu nù yà láyé ń bí tí yàrá ń jẹyàn táwọn èèyàn ń sọ fún yín pé ẹ sáko àfaradà ẹ kú bolúwa ti wí ẹ kú gbà fọlọ́ wọn ní ṣe àdúrà lẹ́yìn ti fáwọn àbẹ́pẹ́ torí pé ìyá yìí ṣe egun ìwà láwọn kú bolúwa ti wí ẹ kú gbà fọlọ́ ẹ kú àfaradà torí àwọn náà ń fẹ́ kí táwọn ó dire. gbogbo àwọn náà káwọn náà di àgbè báwo wá lẹ̀ ṣe ń kí wọn lórí ìyà tí ń wọn pé wọn kú ìyà jẹ ọlọ́run di ọ̀kalẹ́ o torí tuma rẹ̀ kọ́ torí di eléyìí èwo lọ́wọ́ kéré nínú ná kò kéré o báwo láti fẹ́ mà láti má fi náà jóra rẹ o báyọ̀ lè dán o kọ̀ wárin kọ̀ wá irin tọ́jà kọrin kọ̀ wá gbé sínú ná tó ti kẹ̀ kò wọ́n pẹ̀lú bí náà ṣe ń kẹ́ yọ yọ lẹ́nu wípé irin yẹn yóò domi yóò di omi tó ṣe pé o lè rọ́gbọ̀nà tó bá wù ọ́ bóyá pọ̀pá ni irin yẹn tẹ́lẹ̀ ìwọ lè sọ di òrùka o lè sọ di gbòòrò látàrí pé ó rí iná ó domi ṣé ìwọ lọ wá lè dùn ní àbí irin ṣé ìwọ ni wọ́n lè dùn àbí irin kò sí bí òkúta ó ṣe jẹ́ akó òkúta tó tó bá sọ sínú náà tó bá pẹ́ títí wàá rí i pé akọ òkúta yóò padà di pẹ̀ tí wọ́n lọ wá lè jù ní àbí akọ òkúta tòótọ́ fi wá máa sọ pé ara rẹ̀ ọ̀ràn náà nígbà tó sì jẹ́ pé iná ilé ayé nìyẹn ìdá kan ni nínú àádọ́rin iná àtàlùkìyàmà tó bá wá ṣe pé iná àtàlùkìyàmà ìlọ wa ń béèrè yìí tó rọrùn jù nínú ẹ̀ lọ fẹ́ wọ̀ kó o jẹ́ oyè ọkùnrin tó rọrùn jù. torí pé tilẹ̀ igun ọ̀rọ̀ ìdákanná àdọ́rin kọ̀ọ̀rọ̀ àwọn nǹkan tó le tó le kọjá sísọ àìpé nǹkan yìí lè ní irin àìpé nǹkan yìí lè ní akọ òkúta alákọ òkúta àti irin nínú ọba gbogbo wọn di wá nìwọ tó fi wá máa sọ pé mo tọ́ mo sì tó yà rẹ̀ àwọn ọmọ wa nínú ẹgbàá ọ̀rọ̀ eléyìí tí Bukhari àti Muslim tó gbé jáde láti ọ̀dọ̀ An-Nu'man ọmọ Bashir ọlọ́wọ́n bá kó yẹnu sí. qala sami'tu Rasulullahi sallallahu alayhi wa sallam yaqul ó ní ma gbọ́ sí òjíṣẹ́ ọlọ́run ìránṣẹ́ ọlọ́run anabi wa Muhammad sallallahu alayhi على أحمص قدميه جمرتان يغلي منهما دماغه كما يغلي المرجل بالقمقم متفق عليه ولما قلت أنا محمد صلى الله عليه وآله وسلم تنسى فاني شو كريت نيا أني شو كريت نيا نينو أوامنا قال ما سوابيه tọba àtijọ́ gbẹ́ndé alqiyam ó náà kan tó ṣe é pé ní déédéé ọ̀gángan ọmọ àká rẹ̀ déédéé ọ̀gángan ọmọ àká rẹ̀ ẹsẹ̀ méjèèjì iná ni ògúnná méjì ọwà ògúnná méjì ọwà mẹ tó ṣe pé látara yẹn iná omi tí í ṣe máa sọ tá a bá gbé lórí àdògán ní máa pẹ́rin náà tó kpókpókpó bẹ́ẹ̀ lọ́pọlọ rẹ̀ ọmọ sọ. ẹsẹ̀ lásán ni náà ń jó ọmọ àká lásán ni náà ń jó ọpọlọ sì ń kó. àjẹpẹ́ ni tí náà wàá mú gbogbo ẹsẹ̀ rẹ̀ ńkọ́ ẹni tí náà mú ẹsẹ̀ rẹ̀ dójúkú ńkọ́ ẹni tí náà mú ẹsẹ̀ rẹ̀ dórúkú ńkọ́ ẹni tí ó mú ẹsẹ̀ tí ó mú ara tiẹ̀ títí dé ìbàdí rẹ̀ ńkọ́ ẹni tí ó sì mú tí ó sì mú títí dé ìdodo tiẹ̀ ńkọ́ ẹni tí náà wàá mú parí ńkọ́ ọlọ́mọ sí wa lọ́mọ náà eléyìí ọjọ́ ipò eléyìí tí àwọn ọmọ náà tí wọ́n bára wọn ẹni tó kéré jù níyà níyà ó àti ìsọ àwọn ẹni tí wọ́n tóbi jù níyà bí àmúnáfẹ̀fẹ̀ àwọn ọ̀sẹ̀ bọ́ àwọn fíráhùn ọ̀gá àgbàṣe pọ́ọ̀nì. olórí ibú àgbà àti ìsọtiwọn tẹlẹ yìí àfihàn wa àlìjẹ́nà ohun àfojúsùn ńlá ni fún gbogbo ẹni tó ní ohun tí kálukú wá ń wá ni fún gbogbo ẹni tó bá gbọ́n torí ká mú bàjẹ́ pé agbélé ayé jìyà àtúwọn àlọ́sálù kìyàmà sórí ibú ọlọ́dà kò má ṣe ti wá bẹ́ẹ̀ kò sí ní ẹ̀sìn lè máa gbádùn tó láyé ìyá náà ìyá nítorí pé ń pípẹ́ àìní lè gbẹ̀yìn níní ìyá náà ní ìrònú ọ̀bọ̀. tọ́lá ti tún rántí pípẹ́ kò sí bí èso dùdú tí àìní ò ní gbẹ̀yìn níní ṣùgbọ́n ikú náà ni wọ́n ti padà gbẹ̀yìn alàyè. wàá rí i pé ìyá náà torí di eléyìí ló ti jẹ́ pé kọ̀tọ́ kéèyàn wá jìyà nílé ayé kó tún wá lọ sàlùkè yá náà jìyà nínú náà kọ́lọ́ mẹ́sì tó wá bẹ́ẹ̀. ambọ̀sibọ́sí pé ẹni tó pọ̀jù nínú wa láyé ń aláìní ni wá aláìní rárá ni wá ẹni tó pọ̀jù nínú àwọn àtàwà lókè pẹ̀. torí ẹni wọ́n sì máa sọ pé lórílẹ̀‐èdè kan ìdá àádọ́rùn ó ma márùn nínú àwọn ọmọ orílẹ̀‐èdè yẹn nínú gbogbo wọn bẹ lábẹ́ pé wọn ò tiẹ̀ ní rárá torí tí wọ́n rí lóòjọ́. ó kéré sí dọ́là ẹ̀yọ̀ kan yẹnni pé ó kéré sí àádóje tàbí àádọ́jọ náírà lójúmọ́ lójúmọ́ lódodo wa ẹni tí ó yẹ pé ń rí one hundred and fifty naira lójúmọ́ ó kéré o bá sì máa bẹ́ẹ̀ tọ́ọ̀ máa ń ṣiṣẹ́ oṣù sírò èlò lọ́ngbà lórí kan. pín fóṣù kan kó wòye tó ń gbà lójúmọ́ tó aláìní lọ́pọ̀lọpọ̀ wa ṣùgbọ́n lọ́wọ́ bá nìkan lọ́ba tó ní oníṣirò ẹrú lọ́rọ̀ sọ́wádà pápó jìyà táyé yìí ó jìyà ẹni ó jìyà kòtó ó jìyà kòtó nǹkan ó tún wá di lọ́la àlùkò yá wọn tún wá sọ pé ẹ máa kó wọn lọ sí náà á ah, ọlọ́dà kò má sì ti wá bẹ́ẹ̀ ẹlòmíì jíyà àbùkù ó jíyà kò sí ó jíyà ooru burúkú abẹ̀bẹ̀ lásán tí wọ́n máa fọwọ́ fẹ́ sára òróró rà ó jíyà òtútù burúkú akọ ọ̀dàgbóra tó fẹ́lẹ́ òróró rà kámẹ́sẹ̀ tí sọ blanketi ẹlòmíì jíyà sọ̀rọ̀ èkìsà ló ń gbé kálójoojúmọ́ ayé tiẹ̀ ẹlòmíì tí a kò rí bàtà wọ̀ bàtà jẹ́mọ lẹ́sẹ̀ kòrúwúrà míì títí tó fi sáyé lẹ̀ ẹlòmíì tí a kò rí mi gbé abẹ́gẹ́dà ló ń sùn tó fi sáyé lẹ̀ gbogbo eléyìí ó tún wá dé lọ́la kéámà ó tún wá lọ jẹ bàbá ńlá bàbá àyà ọlọ́dà kò má ṣe tiwa ìdí nì tó ti gbogbo ẹjọ́ bá gbọ́n wàá ṣe Islam torí pé ara wọn ọ̀ràn náà wàá tẹ̀lé sanani Muhammad sallallahu alaihi wa sallam kò lè bá ara àlùjánnà wọ̀ gbogbo ọ̀nà tẹ́ tó máa ń ṣe sábàbí kára àlùjánnà wọ̀ gbogbo ẹ̀ ló ti di àyàfi kànáàbì Muhammad sallallahu alaihi wa sallam akí ọkọ rere ìwọ tó ń ti ń ṣe ẹsìn Islam a ti bọ́ ọyọ ìwọ tó ń tẹ̀lé tànàbí Muhammad sallallahu alaihi wa sallam wàá tètè ronú pìwàdà ìwọ tó ti gba ìsìláàmù lẹ́sìn àsìkò àti túbọ̀ ti wà níwájú ẹ ìwọ tó ti mọ ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní ìrànṣẹ́ tọ́lọ̀ ránṣẹ́ gbogbo àgbáńlá yìí tọ́ránṣẹ́ funfun tọ́ránṣẹ́ dúdú àsìkò àti túbọ̀ sẹ́kù fún ọ. lónìí ni mọ́wàá jọ dọ̀la wọn náà túbọ̀ ọ torí kọ́mọ̀jẹ́ pé irun tó ń gbọ́ lónìí yọ padà wá jẹ́ ní tí ó fọmọ kálá náà pé ìlàsẹ̀ pé mo ti mà níjọ́ náà kí n sì lọ gba Islam. àwọn kan wọ́n wo ọ̀rọ̀ Ọlọ́run ọba tó ní. inna Allaha ashtara minal mu'minina anfusahum wa amwalahum. wọn ò wó tayọ bá wọn. gbẹdájúdájú Ọlọ́run ọba ti ra ẹ̀mí àti dúkìá àwọn olùgbàgbọ́ òdodo lọ́wọ́ wọn. dájúdájú ọlọ́run ọba ti ra ẹ̀mí àti dúkìá àwọn olùgbàgbọ́ òdodo lọ́wọ́ wọn. ọ̀kan nínú wa wọ́n ń pe orúkọ rẹ̀ ní alkalabadi nínú tírà rẹ̀ kan tó pè ní at-ta'arruf li mazhabi ahli at-tasawwuf wípé afẹ́ ṣe àlàyé fún yín náà mọ̀ kí ni ìlànà àwọn onítọ̀rí kọ̀ ó ní sẹ́ẹ̀rí àyà yìí àyà tá a kà yìí nínú Suratul Tawbah àyà kọkànlélọ́gọ́rùn Inna Allaha ishtara mina al-mu'minina anfusahum wa amwalahum dájúdájú ọlọ́run bá ti ra ẹ̀mí àti dúkìá àwọn olùgbàgbọ́ òdodo lọ́wọ́ wọn. ó ní àyà yìí ó ń túmọ̀ sí pé lè ti ta'buduhu bir-riqqi la ń túmọ̀ sí pé kí wọ́n máa sin ọlọ́run ọba wa lẹ́ni tí ó lẹ́ra rẹ̀ fún títẹ̀lé tọ́lọ́ lẹ́ni tó rọra rẹ̀ fún títẹ̀lé tọ́lọ́ lẹ́ni tó rọ kan rẹ̀ fún títẹ̀lé tọ́lọ́ láì jẹ́ pé wọ́n ń sojú kòkòrò láti gbà kankan lọ́dọ̀ ọlọ́run látàrí pé wọ́n sì. wọ́n níbẹ̀ lọ yẹ kí wọ́n máa sin lọ. torí ẹ̀ wọ́n ní tó máa ń sin lọ nítorí kó lè ba àrálìjẹ́ náwọ̀ tẹ̀mẹ́ àfẹ́yẹ̀ wọ́n lẹ́sẹ̀ ni o wọ́n lẹ́yìn tí máa ń sin lọ torí kó lè ba àràlìjọ náà wọ̀ wọ́n lẹ́sẹ̀ wọ́n lẹ́yìn tó bá sì ń sin lọ nítorí kọ́mọ́bà wọn náà wọ́n ní nọ́ọ̀sọ́nù ti ọ̀kìlà àrídì wọ́n lábùkù ni o nínú òṣèṣì olùsìn lọ eléyìí jẹ́ ojú ọ̀nà àwọn tọ̀rí kọ̀ àwọn tí wọ́n sọ yìí pípẹ́ máa sin lọ kìí ṣe nítorí pé ẹ fẹ́ gbà kankan lọ́dọ̀ ọlọ́ máa sin lọ́ọ̀ kìí ṣe torí pé ń bẹ̀rù kankan tí ń bẹ lọ́dọ̀ ọlọ́ wọ́n lé léyìí gangan gangan ní túmọ̀ sí ìjọsìn òdodo irọ́ gidi ìsọkúsọ irọ́ gidi ìsọkúsọ ìwọ olùtẹ́tí gbọ́ọ̀nù yọ ọ lọ yí ọ wípé òfin ọlọ́run ọ̀dà lórí wípé ká máa sin ọlọ́run ọba wa ká máa sin ọlọ́run ọba wa ní sísìn tẹni tó ṣe pé yọ́n máa ṣe ojú kòkòrò láti rí gbà nínú dáadáa tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí ó sì máa bẹ̀rù láti nípìn nínú aburú tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ eléyìí ni tí tí alukur'an àti sunna fi hàn wá. wàá máa sí lọ́run torí kò lè wà ará lùdà náà wàá sì máa sí nítorí kọ́ ọmọ bàá wọ̀ náà eléyìí tí ó sí lọ́kàn rẹ̀ kò dájú pé imáàni rẹ̀ pé àmọ́ àwọn tọ̀rí kọ́ ọ̀hún sẹ́yìn káwọn onímọ̀ kankan irọ́ lásán àwọn kan máa tẹ̀ra wọn jẹ́ ni ìyẹn ń hunrí máa pé máa wí nǹkan kan máa wí máa wí ọjà sí bákan náà ní jásí fún wọn lórí irọ́. Islam tọ́lọ̀ fi rán nàbí Muhammad sallallahu alaihi wa sallam ó fi hàn wáyé pé kọ́ ọmọ sílọ̀ kìí ṣe torí pọ́ fẹ́ wà lìjẹ́nà kọ́ ọmọ sílọ̀ kìí ṣe torí pọ́ bẹ̀rù àti wọ̀nà kìí ṣe Islam torí ẹnu tó jẹ pé tí wọn máa ń bi ọ pé kí ló dé tó ń fi ń sin lọ́n wọn fẹ́ wà lùfẹ́ ní ìsìnkú wọn náà ìdáhùn àwọn olùgbàgbọ́ òdodo láti ojú ayé ànábì Muhammad sallallahu alaihi wasallam síbẹ̀ yìí gbọ́ níta sọ nípa àwọn sábẹ́ yẹn wọ́n ní ìrọ̀lẹ́ tí ní wọn náà wọ́n ní ah ká má bàa wọn náà làṣẹ tẹ̀lé ànábì Muhammad sallallahu alaihi wasallam ẹgbẹ́ àwọn ọ̀gá wa gbà àwọn sábẹ́ yẹn Muhammad sallallahu alaihi wasallam torí ẹ lọ Muhammad léèrè sallallahu alaihi wasallam tó bá ní ká àjẹpẹ́ ńgbà náà àní bá a ṣe lè ṣe mọ́. bẹ́ẹ̀ ni ẹ̀rí ti sáré kan tí ọwọ́ abẹ́ Ànábì wọ́n fẹ́ kọ́kọ́ mi ní nǹkan kan tó ṣe pé tí wà kọ̀ ayé ká náà torí kí bí ń dáhùn hàn torí ẹ̀ má lọ kọ́ máa tán ara rẹ wọn torí ẹ̀ ọwọ́ ara rẹ náà kọ́ máa lò fi ọwọ́ rẹ ọwọ́ rẹ kọ́wọ́ أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم تفلحوا غدا بالجنان دجاجه ó ṣeé ṣe kí wọn náà fẹ́ mà èwo nínú àwọn ẹ̀rí lọ́tọ́ka sí wípé ìsìláàmù gangan ni pé ká ọlọ́run ọba wa lẹ́ni tí ń sojú kòkòrò àti rálìdá náà wọ̀ lẹ́ni tí ń ṣe ń bẹ̀rù àti wọ̀ tẹ́wọ́ gba díẹ̀ nínú àwọn ẹ̀rí tọ́tọ́ka sílẹ̀ yìí nínú alukur'an tàbí sunnah nabi muhammad sallallahu alayhi wa sallam òòrì ayọ̀ táwọn ń tọ̀rí kọ́ńká yẹn àwọn já ni wọ́n já kúrú torí kó lè bá a bá ń táwọn ṣe sọ mu sẹ́mi kó gbẹ́ tí máa ń sọ̀sọ́ kú sọ tẹ́lẹ̀ náà ìdajì ẹ̀rí làwọn máa kà pé kà á délẹ̀ èsì ọ̀rọ̀ ń bẹ nú ayọ̀ yẹn kan náà tá a bá kà síwájú ọlọ́run bá sọ wípé inna Allaha ishtara minal bí anna lahumul janna báyà ti ṣe sọnù àwọn wá já àwọn ní ọlọ́run ti ra ẹ̀mí àwọn olùwàgbọ́ òdodo àti dúkìá wọn pé kí wọ́n máa sin òun wọ́n sì máa retí kankan rárá nítorí wọn sọ ni pé inna Allaha ashtara minal mu'minina anfusahum wa amwalahum bi anna lahumul janna ọlọ́run ọba ti ra ẹ̀mí àti dúkìá àwọn olùgbàgbọ́ òdodo lọ́dọ̀ wọn ẹni tí ó sì fi san ẹ̀mí àti dúkìá wọn padà fún wọn náà làlùjọ́nà subhanallah tẹ̀lé ìtumọ̀ sí pé kí ni ọlọ́run rà lọ́dọ̀ tiwa ẹ̀mí àti dúkìá wa owó wo lọ́lọ́run san padà fún wa lórí ẹ̀ alìjẹ̀nà tẹ̀lé ìtumọ̀ sí pé tọ́rọ̀rọ̀ jihad lọ́lọ́run sọ ń bẹ̀ bí tó bá lọ ṣe jihad tẹ́mi rẹ̀ bá lọ tó lọ ṣe jihad tí dúkìá rẹ̀ rún sórí ẹ̀ èyí tọ́lọ̀ wọn bó fi san padà ní kíni alìjẹ̀nà èmi tí wàá mọ̀ pé alìjẹ̀nà lọ́lọ́run fún mi yọ ọ̀rọ̀ mi lọ́rùn láti fẹ̀mí mi jagun torí tọ́lọ̀ tí wọ́n bá kú alìjẹ̀nà yọ ọ̀rọ̀ mi lọ́rùn láti kó dúkìá mi jáde rìn sí ọlọ́run ọba lọ tọ́wọ́ àrùn síbẹ̀ alìjẹ̀nà pẹ̀lú ìtumọ̀ sí pé kìí ṣe báwọn ṣe gbọ́ yìí wọ́n já àyà yẹn nù bákan náà ọlọ́run bá ń ròyìn àwọn olùgbàgbọ́ òdodo lódodo àwọn ẹni tí ìgbàgbọ́ àwọn tó ga tó dé góńgó ọlọ́run ni ìyẹn àwọn ànábì ọlọ́run ọlọ́run bá ń ròyìn wọn ó ní innahum kanu yusari'una fil khayrat wa yad'unana raghaban wa rahaba wa kanu lana khashi'in ọlọ́run ròyìn àwọn ànábì rẹ̀ nù nínú suratul anbiya àyà àádọ́rùn ọlọ́wọ́n bá ń ròyìn àwọn tọ́jà nàbí rẹ̀ àwọn aránṣẹ́ rẹ̀ tó ránṣẹ́ àwọn tó ga jù nínú àwọn èèyàn ọlọ́ni innahum kanu yusari'una fil khayrat àwọn ẹjẹ́ni tó máa yára sí rere yàtọ̀ sí wọ ọmọ yára sí kà yàtọ̀ sí wọ ayára saburú ayára bàtọ́mọlàkejì jẹ́ àwọn ànábì ọlọ́run àwọn máa yára ṣe rere wọ́n ti lọ rere lára ànábì sallallahu alaihi wasallam sọ fún wa pé khairul birri àyẹ̀dẹ́lò èyí tó lóore jù nínú dáadáa ṣíṣe náà lè ta yára ṣe torí pé tábà láti èèyàn lóore tábà fi lè dàgbà sí i sólóore òun kó di kó dé àtìdínkù àmọ́ tó bá ṣe pé lẹ́sẹ̀kẹsẹ̀ tá a láti lórí náà láti ṣe lórí àrí pé ń dá fún yọjọ jù. àwọn ànẹ́bí ọlọ́run wọ́n máa ń yára ṣe rere. wa yad'unana raghaban wa rahaba wọ́n sì máa pe àwọn ọlọ́run lẹ́ni tí ń sojú kòkòrò àti ráàlùjọ náà wọ̀ lẹ́ni tí ń sin bẹ̀rù àti wọná subhanallah àwọn ànẹ́bí gàgàn. wọ́n máa pe ọlọ́run lẹ́ni tí ń sojú kòkòrò láti ráàlùjọ náà wọ̀ tí sì ń bẹ̀rù láti wọná wọ́n kí àánú lẹ́nu àkọ́ṣẹ́rì àwàsì ni wọ́n jẹ́ni tí máa tẹ̀rí bọ̀ kàn wọ́n fún ẹni pọ́ lọ́wọ́n bá ni wọ́n máa tẹ̀rí bọ̀ kàn wọ́n fún. ìjọ táwọn ànábì ọlọ́run tí wọ́n ga jù láàrin àwọn èèyàn wọ́n máa jẹ́ni tí ń sojú kòkòrò àti rálì tẹ́ náwọ̀ nínú àwọn àdúrà àti ẹ̀sìn wọn tí wọ́n ń ṣe wọ́n sì jẹ́ni tí máa bẹ̀rù àti wọná látàrí ẹ̀sìn tí wọ́n ń ṣe báwo aláwọ̀ tá a jẹ́ àwọn tá a garanti kankan torí ẹ máa sin náà ẹni tí ń sojú kòkòrò àti wàlìjẹnà máa sìn ẹni tí ń bẹ̀rù àti wọnà ẹhẹn àǹfààní tó wà ń bẹ kì í kàn sí pé kó ọmọ kó ọmọ lọ́kàn rẹ àǹfààní tó wà ń bẹ ni pé tèmi máa ń sin náà torí kí n lè wàlìjẹnà á ẹ̀sìn yóò ti dáa jù torí pé àlìjẹnà lọ dáa jù tí mò ń bá ń sin náà nítorí kí n má bàa wọnà mò ń bẹ̀rù àti wọnà á ẹ̀sìn yẹn yóò ti jẹ́ ẹ̀sìn tí mo gbé sá sí gbogbo ohun tó lè bàjẹ́ jù torí pé náà ni ọ̀dà jù. so ìtumọ̀ rẹ̀ nìyẹn àmọ́ mo ní mò ń sílọ̀ torí pé mò ń sojú kòkòrò àti wàlìjẹ́nà mo ń sílọ̀ nítorí pé mò ń bẹ̀rù àti wọ́n náà ṣùgbọ́n tí ìyẹn bá kúba sún ni rádaràdá ni kẹ́tẹ́kẹ́tẹ́ ni ọ̀dọ́ dáná ní ti kọ́ wa. so ètò àwọn àti wàlìjẹ́nà náà kòròpó àlìjẹ́nà jalajala lọ fẹ́ wọ̀ àlìjẹ́nà jatijati lórúkọ fẹ́ wọ̀ ọ̀wọ́n àṣìṣe jatijati rádaràdá ránran kòròpó fẹ́ wàlìjẹ́nà sáré jẹ́ náà jàtijàti rán dáran dáran rán tẹ̀lé ìtumọ̀ sí pé tọ́lá jẹ́ pé nítorí kó lè wà lẹ́jẹ̀nà ló ṣe ń sin lọ́ọ́ ẹ̀sìn ló jẹ́ ẹ̀sìn tó dájú yóò sì jẹ́ ẹ̀sìn tá a gbé jìnnà jù sí kárí mi torí pé àwọn èèyàn tó ń sẹ́sìn torí wọn lálùjẹ́nà yẹn ọlọ́run ló tọ́lá sì jẹ́ pọ̀ ń bẹ̀rù láti wọná òní ṣe nítorí àwọn èèyàn torí pé àwọn èèyàn níta wọn lè tètè mú ọ rí náà níná ẹ wàláhì tó bá pé àwọn èèyàn lọ fẹ́ gbọ wàláhì ó tètè wọ̀ náà nírọ̀rùn so ìtumọ̀ ká sin lọ́n torí pé à sojú kòkòrò àlùjá nu ká sì sin lọ́n torí pé à ń náà ẹni tí ó sì sin lọ́n bẹ́ẹ̀ yóò mọ wádìí kò ní kúrú kò láti ṣe gbogbo tó bá mọ̀ wàá máa béèrè nítorí pé ẹ̀sìn eléyìí yìí tẹ̀sìn tó máa fi fẹ́ mú sí i. islam kìí sẹ́sìn tó ń sa ìmọ̀ kan ṣe wọ́n fẹ́ wà lùjánà kò tó bí kí n gbìyànjú láti ṣiṣẹ́ tí ó jẹ́ kí iṣẹ́ mi kọjú ọṣẹ tẹni tó fẹ́ wà lùjánà. tọ́ ó tún wá nínú Suratu Sajda ọlọ́wọ́n bá ròyìn àwọn olùgbàgbọ́ òdodo táwọn ọjọ́ mọ́lẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wa sallam. قلن إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستغفرون تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفسا ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون الله أعلم أعمل وأقول ẹnìkan kìí sí olùgbàgbọ́ òdodo bí ìbá sẹni tó ṣe pé àwọn ẹni tó ṣe pé ń gbogbo ògbà tí wọ́n bá ti rán wọn létí pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run tí bá fọ̀rọ̀ Ọlọ́run ṣe ìrántí fún wa kharru sujjada ẹ̀ka náà ni wọ́n ṣubú lulẹ̀ lẹ́nu tó forí kalẹ̀ fọlọ̀ wasabbahu bá àwọn kìí tẹtẹjáfà junubuhum anil madaja ìwọ̀nba àkókò péréte làwọn máa sì sùn lóru wọn máa gbára sásì ìbòsùn wọn èsì gbogbo òru sùn wọn gbọ́ ìròyìn àwọn olùgbàgbọ́ òdodo nù sọmọ pé tipátipá wọn fi rí ọjí láàárọ̀ yìí kó tó di pọ sàṣùbà lẹ́yìn ìgbà tó rùn yọ kó tún dà sí fún gbogbo ara lé tọ́lá ti pé ainal mu'minuna kọ́ nàwọ́ wọ́n máa gbára sá sí ibùsùn ṣùgbọ́n tó ròyìn wọn bomi kánú qalilan min al-layli ma yahja'un wa bil ashari hum yastaghfirun àkókò díẹ̀ ni wọ́n máa fi sùn lóru tó bá di àsìkò sáré wọ́n máa tọrọ àforíjì. yad'una rabbahum lóru yẹn tí wọn ò sùn kìí kí wọ́n mọ fíìmù èyí tí wọn ò rí wò lọ́sàn-án kí wọ́n máa táyò èyí tí wọn ò rí ta lọ́sàn rárá o lóru tí wọn ò sùn yẹn yad'una rabbahum wọn máa pe olúwa ẹlẹ́dàá wọn khawfan lẹni tí ń bẹ̀rù náà wa tama'an tí sì ń sojú kòkòrò láti rà lẹ́sẹ̀ náà wọn. mimma razaqnahum yunfiqun wọn sì máa ń ná nínú tá fún wọn. ẹni tó wà láyé ló lè ṣe léyìí gbèsè ẹni tó ti kú ẹni tó wà láyé la lè pé ń ṣàìsàn ẹni tó wà láyé la lè pé ń pọlọ́ọ̀ kó náà ń pọlọ lórí òkè èsì táwọn eléyìí là ń sọ ọ mùsùlùmí là ń sọ ọ tọ́mọ tanra rẹ jẹ ẹnìkan tó lọ sórí òkè mùsùlùmí náà wọn ní kí lọ wá lọ bẹ náà àwọn àwọn lọ sàdúrà ní kúrò àwọn ọmọbi tá àdúrà ti gbà aláìlórí lọ́wọ́ wọ ọmọbi tá àdúrà ti gbà kí ni tìmọ̀ Islam tó wá ń ṣe. wọ́n ń bẹ lọ́n lẹ́ni tí ń bẹ̀rù àti wọn wọ́n sì ń sojú kòkòrò àti wàlùjẹ́ni wọ́n kẹ́ wọ́n sì sojú kókó àti wà lẹ́nà ẹni tó sì wà láàyè ni wọ́n máa sọ pé wọ́n mi máa rọ̀ṣọ́ náà wọ́n fi kó wọ́n ná nínú tọ́lọ̀ fún wa tó o bá ti kú ò lè ná nínú tọ́lọ̀ fún ọmọ. tìrẹ́ iná rí anabi sallallahu alaihi wasallam wọ́n bi léèrè pé wò ló dáa sàrà wọ́n ní sàrà tẹ́ ẹ bá ṣe ní ìgbà tẹ́ lálàáfíà tẹ̀mí ahun sì bẹ̀ fún yín torí gbogbo ẹni ẹ̀rí pé ẹ̀nìfẹ́ ẹ̀ náà ẹ̀ máa ṣe ṣé kí n fún ni ẹni tí ó gbà ní ó tètè yàwọ́ tí ó jagbà mọ́ lọ́wọ́ kékin ṣé bó ti yọ jáde ìgbà <laughs> tó lálàáfíà tó sì yá wọn àlàáfíà rẹ̀ onítùmọ̀ nítorí pé ẹni tí ń sàárẹ̀ ó lè kó gbogbo rẹ̀ tọrọ pẹ̀lú ẹ̀mí pé bọ́yọ́ lọ́nà lè sì fún ní àlàáfíà torí ẹ̀ ló ti jẹ́ ẹni tí ń sàárẹ̀ tí bá ti náwó kan ah, gbogbo tí bàbá nípa fún yà nítorí pé ó ṣeé ṣe kọjá pé ó ṣe bẹ́ẹ̀ nítorí kó lè bá kó nira báwọn ẹni tí ó jogún ẹ̀. anabi sọlá àṣìlá ni má lọ lára dìgbà tó bá wá gbó tó wá gbó ikú dé ọ̀wá ń sáré ikú ti rí pé kò síbú yẹ̀ sí wàá kú náà ni wọn ni ẹni fẹrin tí mẹmẹ tirila tó wà mẹ gbé sunlágbájá ẹni tí mẹmẹ nípa àwọn ọmọkùnrin tó wà gbé sunlágbájá àwọn àbòsùn yìí gan wá kó àà ọ anabi ló ti di tẹlómìn ẹrù àwọn ọmọ rẹ lọ fẹ́ máa fi tọrọ ṣé bàbá tiẹ̀ ṣe bẹ́ẹ̀ fún ọ nígbà tẹ́rù di ti yín bàbá yín lọ nì ìwọ náà lọ ó filẹ̀ fáwọn ọmọ yín torí ẹ̀ àwọn máa ná nínú tọ́lọ̀ fún wa alààyè ló lè ṣe bẹ́ẹ̀ ọlọ́run wa ní tí yẹn bá ṣe bẹ́ẹ̀ kò sí ẹ̀mí kan tó máa ń ta kó pamọ́ fún wa ní dáadáa tí ọmọ jẹ́ ẹ̀san fún wa lórí tí wọ́n gbélé ayé ṣe wọ́n ń bẹ lọ lẹ́ni tí ń bẹ̀rù àti wọná tí sì ń sojú kòkòrò àti wàlìjẹ́nà àwọn olùgbàgbọ́ nínú àdìsí anábà Muhammad sallallahu alayhi wa sallam pé ẹnìkan nínú àwọn alárúbáwá aróko wọ́n sọ fún anábà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní wàllọ́hì la axsinu dandanataka wala dandanata Mu'adh ní ọmọ tí ìwà àti Mu'adh ìmí lè ṣe irun tí ìwà anábì sallallahu alayhi wa sallam. tó ń ṣe tó ń ranu máa tẹ́ ń gbìyànjú láti ṣe àti tí Mu'adh náà ń ṣe mi ò lè ṣe ń lè wí ń lè sọ. wa innama aqul èmi ò tẹ́mi ń sọ gbogbo gbà èmi ò lè sọ orí ìtẹ́yìn ń sọ ń lè wí orí ìtẹ́yìn ń wí ń lè máa yí lójú ẹ́ tó àmọ́tẹ́mi wí ni Allahumma inni as'aluka jannah wa a'udhu bika minan nar. ntẹ́mi ń tọrọ gbogbo gbà ni pé lọ ń tọrọ lọ́dọ̀ rẹ̀. adúlá tèmi ò jù bá mi mo sì ń sáàdì rẹ níbi iná. فقال النبي صلى الله عليه وآله وسلم حولها ندندن قلنا ننتهى عنها أنا مانا قلنا ننتهى عنها وكلا عنها ويجوك الله فوق على الجنة ما جاء ولا له ọ̀gá wa nù wọn làwọn náà ní nǹkan mí táwọn náà wí ju pé fún wa lálùjá náà má jẹ àwọn náà lọ ẹnìkan wá dé ọwọ́ alọmọlẹ́yìn ànábì lòun òun ní sinú àtòrí pé òun lè wà lùjá náà òun ò sì ní sílọ̀ kó wọn má bàa wọná níbo lọ́ wá fẹ́ níbo lọ́ fẹ́ kí wọ́n kú ọ sí sínú apàtì ni kí wọ́n kú ọ sí ni àbínú apẹ̀rẹ̀ ọ̀dájú pé àwọn olóríire torí kálí wà lùdánà láti ń sílọ̀ à kòkòrò rẹ̀ hawlaha nudandin ó ní táwa náà yí lágbègbè rẹ̀ ni táwọn wà náà ní aljanna ní táwọn sì ń bẹ̀rù ní kíni iná. ẹ̀yin náà ti ti mà kí n bẹ nínú àdúrà àdúrà tó ga púpọ̀ eléyìí tí wọ́n ṣe wá lójú kòrò ká máa ṣe ní gbogbo ọgbà rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar bí wọ́n lọ́n. ètò rẹwà ni kó fún wa láyé o ètò sì rẹwà ni kó fún wa lọ́la wa wá là wa níbi ìyá náà ọlọ́run bá kọ́ gbà torí islam tára ṣe tá a sì fẹ́ ṣe torí rẹ agbọ́dọ̀ mójútó pàǹsí à ń tẹ̀lé sunnah ọ wọ́n bọ̀ ọ jẹ́ wọ́n pe irú kí ni ọgbà mẹ́sìn

wèrè ni ọ a ẹgbà pọlọ lọ sọ̀kalẹ̀ ẹ tún ní wèrè ni torí ẹ ló ti jẹ pé má ti torí tẹyàn kọ pẹsìn Ọlọ́run ẹsìn Ọlọ́run òun náà ní tó wà nù alukur'an tó sì wà nù sunna anabi Muhammad sallallahu alaihi wa sallam ẹni tó pọ̀jù nínú àwọn èèyàn lónìí wàá rí pẹ́sìn tí wọ́n ń ṣe kọjọ́ kọjọ́ tó wà nù alukur'an kọjọ́ tó wà nù sunna má jẹ́ kí pípọ̀ ẹni tó sínà ó sì ọlọ́nà má sì jẹ́ kí kékeré àwọn ẹni tó mánà kó mú ọmọ tẹ̀lé ojú ọ̀nà torí délé sunna thumma sunna thumma sunna sunna anabi sallallahu alaihi wasallam náà ní gbogbo gbà òun náà tún ní gbogbo gbà òun náà tún ní gbogbo gbà kọ́lọ́n kó ti ká sẹ̀mí lórí ẹ̀ kọ́lọ́n ọba kó sì pa ọgbà ẹ̀mí wa lórí ẹ̀ kó sì wá lọ́kàn mẹ́rin tí ó pọ́nlé tí ó kẹ̀ nílẹ̀ alápọ̀nlé tó ti pèsè kalẹ̀ dáhùn tí ń tẹ̀lé sunna anabi muhammad sallallahu alaihi wasallam kọ́rántí pé ń bẹ náà ní pọ́ńtẹ́lẹ̀ súnà anabi sallallahu alayhi wa sallam kọ́pọ̀ ní sísè àsàlátù fanabi wa muhammed sallallahu alayhi wa sallam nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá gan àti àwọn mẹlẹ́kà rẹ̀ àwọn náà ń sẹ́ àsàlátù fanabi sallallahu alayhi wa sallam wọ́n sì di anabi léèrè òun lọ́lọ́run ní ká sẹ́ àsàlátù òun náà la sì fẹ́ sẹ́ àsàlátù wọ́n bi léèrè pé báwo láàmú sẹ́ fún ọ anabi sì kọ́ wa ní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 ومن شايعهم اللهم إننا عبيدك أبناء عبيدك أبناء إمائك نواصينا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت به نفسك أو أنزلته في كتابك أو علمته أحدا من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وهمومنا برحمتك يا أرحم الراحمين اللهم لا سهلا إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم سهل لنا أمورنا اللهم فسهل لنا أمورنا اللهم حسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة واجعل اللهم كل قضاء قضيته لنا خيرا اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله